ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀lọ́ wọn bá kó sànú àwa náà pẹ̀lọ́wọn òbí wa àwọn alfáwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ adé àti lágbà olùmọ́tà fàánù ẹ̀yí wa kú láyàtọ̀ lọ́kẹ́ àmọ́ kíra tá a fi ṣe lálẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ni wọn náà ni alkaul mufid ala kitab tawhid kitab tawhid tí a bàbá wa muhammad bin abdul wahabi tí a fà wa muhammad bin sari al-usai min fi ṣe rúwúrẹ̀ kíra ti ń kọ́ nípa àkídà nípa ìgbàgbọ́ òdodo èyí tó ṣèlérí kìtàbà ti súnà báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí báàbù máa já àfẹ́rúkà wọ̀tẹ̀má ìlú báàbù tí ń sọ̀rọ̀ ń pa kí ẹ máa kọ̀fọ̀ àbí kí ẹ máa sóúnjẹ mara kí ni ṣeré àwọn ìmẹ̀ síbẹ̀ náà lábẹ́ àbí باب ما جاء في الرقى والتمائم باب àlàyé tí wọ́n ń pa kí yẹn máa pọ̀fọ̀ àti kí yẹn máa pìgèdè àti kí yẹn máa sọ́ndì mara àbí kó máa súnmọ́lé àti kó máa súnmọ́ mọ́tò rẹ̀ àtàní fi sahih ana abi bashir al-ansari radiyallahu anhu أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بال أسفاره ومثلا الله إنه أدواء بشير الأنصاري وما أقول الأنصاري على مدينة رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في أبال أسفاره kí wọ́n wá pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sẹ́lẹ̀m lọ́kàn nínú àwọn ìrìn àjò tàbí rìn arsala rasulan òjíṣẹ́ lọ wá rán òjíṣẹ́ níṣẹ́ allah yabqina fi raqbati da'ira kaladatan ni watarani awla kaladatan illa qita'at yara òjíṣẹ́ àwọn òjíṣẹ́ pé kọ́ gbogbo ràn kó fẹ́ tábù yìí gbogbo ẹgbẹ́ wọn sọ ń bì márùn kó gé dànù gbogbo àwọn rànkúmí tó wà lórí ìrìn àjò pẹ̀lú àwọn yìí gbogbo rànkúmí tó wà sọ ń tẹ̀mọ́ lọ́rùn káwọn sọ̀hábà kí wọ́n gé dànù ó di yé wa ilé ìfi yé wa pé ewu gbáà ni kí ẹ máa sọ rànkú kí ẹ máa sọ nǹkan mọ́tò àbí má lé àbí má ràn قال مؤلف ما جاء في الرقى والتمائم في كتاب أبيواني كي إن كان فرانسا نقع أفريقا أبي عندي لم يذكر المؤلف أن هذا باب من الشرك أفو يوعك في يوعك كي ينسبك يا بوني الحكم فيه يختلف عن حكم اللبس الحلقة والخيط torí kíyàn sunday mara kíyàn pọ̀fọ̀ rúkíyà yàtọ̀ sí oyè ìtakà síwájú nípa kíyàn lo òka ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ولهذا جزم المؤلف في باب الأول أنها من الشرك بدون الاستثناء eléyìí àwọn kankan bẹ tó yàtọ̀ mbẹ̀ àmọ́ ti wájú yẹn lásò òka ogun mọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kéèyàn sòwú mọ́ra àfá ọdá alójúkẹ́ bọ́lù yìí àmà àádọ́l báb àmà báb tàà sí bẹ̀rẹ̀ yìí لم يذكر أنها شرك لأن من رقى ما ليس في شرك لأن يبنوا على رقية رقية ثم أسنين ليتي سيأبوني تلاقي أنسي رقية نفي قرآن وانكا نفي حديث وانكا الدعاء معصور وانسي أودي bí retí jibril wa sọ́nà pé bisimilá arqika bi kulli shay yudhika rúkìá náà ni àbí ẹ̀kọ́ ni àbí ìjọba máa sọ pé àwọn fẹ́ lẹ́ẹ̀dẹ̀ ní kó lára yẹn pé ilé ìsìs náà ni wọ́n ni anna min arruqa ma laysa bi shirk wọ́n ni àbá kára

قول التمائم بدون تمائم جمع التميمة هنا جمع كيها صند مرة وسيب التمائم لأنهم يرون أنه يتم بها دفع العين أما التمائم فلما يبدو بي تعمل سمرة أبروني ثلاثة تتعبروا ما يقولون يوي أوان قوله أصفاره gbólóhùn pé àwọn arìnrìnàjò rẹ̀ àtìfàr mọ̀fárakàtí ma'alil ìkàmà gbóná ní kí yàn kóbi tí yàn gbé òṣìmá safaran àmúrẹ́ ni wọ́n هو أنه يسفر ويظهر عن بلده بخروج من بنيان ذلك أهام pé o ti kúrò nílùú tí ń gbé o ti kúrò láàrin àwọn ìlú yẹn àwọn ilé ìlú yẹn ẹwọ ń bò mí èyàn rìn ìrìn àjò 30 minutes tí gbé ní ìlú lóṣùwà ìbò mí o lè rìn ìrìn àjò 20 minutes sọ títí lórí ìrìn àjò ó di àlápòjú lẹ́kọ̀ọ́ ìyẹn lè rìn one hour ńgbà mi lọ pé gbogbo ẹ̀ inú èkó náà ló sì wà àbí kánú mẹ́ẹ̀ ó di wa àmọ́ ẹ̀rọ kà ní ẹ̀mìsì tó rìn 20 minutes bọ́ọ̀ ti kúrò yíká tó ti bọ́ sí ìgbàsókù gàgà ó ti yé wa wallahu ta'ala alam الثاني المعنوي نتما هو أنه يصفر من أخلاق الرجال يجوز في الساوي يتعطوا يكشف عنه كثير من الناس لا تعرف أخلاقهم وعادتهم إلا بأسفار ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sí sí wọn onímọ̀ àwọn akájọ́ ìrìnkàjò òyìnbó yọ́ hàn sí ọ ìrìn àjò àwọn èèyàn ìṣesí èèyàn ẹlẹ́bí ìdájọ́ mẹ́bí kan náà nínú ẹlẹ́mẹ́wàá rẹ̀ yàrá ti travel ó di yé wa ló tẹ̀sílímù ní ìsìn ọ̀ndà níbi bá ń pa tí bá ń travel bá ń tí bá ń pa tí bá ń yà amíru tí bí rí màpá yín báyìí ń gbà àwọn nígbà sọ pé ìlàgbọ̀já dúró jẹun ah, àmì ìfẹ́ bí ti máa pa yín báyìí o lọ́bẹ̀ ìjìnà ìmọ̀ ìgbà ibi èkó méjì ni ìdáni gẹ́ẹ̀sì káyà bí ní pàmí o wọ́n sọ sí ìgbésọ ní ìsọ́nù ó di yé wa irú alájọ àbá ń ti wọn tí wọ́n tó tó bá rìn ìrìnàjò lẹ́mọ̀ ìwà ọmọkálukú ọlọ́mọdá fọ̀rọ̀ èyí wa náà gbogbo wà lásù gbogbo sí wá sọ̀rọ̀ rìn ìrìnàjò àtàbí àti ìmọ̀ àti ìṣesí wọn ilá bí àṣà lórí ìrìnàjò lẹ́dì máa fa arsala rasul àríbí wa nù ṣẹlẹ̀ jẹ́ alábi او قلادة قلادة ابي او ان اندي شكا في الراوي كذي من الراوي كيكني واولى او الارجع لها قوي قلادة ايرو في سنة نجو لان القلائد في القلائد كانت تتخذ من اوتار هما منهم يهون قد لا صلاة صلاة ما تكيدون ان ذلك يدفع العين انا البعير lọ́jọ́ ní àkídà nígbàgbọ́ pé nǹkan yẹn táwọn bá ṣe súnmọ́ rán ràkúnmí la ojúkúrú ò ní rí ràkúnmí yẹn wọ́la áàdá ẹ̀tìkádù fàáfẹ́ jẹ́ àbúrúkú ni da an náà ta'allaka bí máa lẹ́yìn sàbí sábàbí tí wọ́n ṣẹ́rẹ̀kọ́nù gbogbo asma àtiwájú gbogbo ní ẹ̀bá sọ ìgbàlẹ̀ ìfàbìrì ìṣẹ̀rí ọ̀fọ̀ramá àbí tí ìṣesí ọmọ ènìyàn yìí sí náà pé áfíkálì kò rí bẹ́ẹ̀ lè ṣírkù ولأنه يتعلق يتعلقه أثبت بأشياء سببا لم يثبته الله ولا لا بشرعه ولا بقدره في أقبى الديارة فون قدلوا بو في الديارة أنه لي أفيد السيئة قدر الله ولهذا أمر النبي صلى الله عليه وسلم أن تقطع عابي الكلائد دفع إذا قبون دي ويقول لك جمدانه أما إذا كانت عابي الكلائد من غير الوتر ما هي باسي أنديني من غير ولوني لما تستعمل للكيادة kazimam nítorí wọ́n sọ kama ọkùnrin lọ́rùn gẹ́gẹ́ bí ìjánu wọ́n ti sọ ọdún kan wọ́n sọ ìjánu ní ìsìn ó wúlò fún ọkùnrin yàgbéyà yóò ẹ̀kọ́ ni ó ní nǹkan ṣe lẹ́yìn kò sí àbúrò mi fa àbàlà bẹ́ẹ̀ jẹ́ fi nígbà tí kò sí ní ètì sáàdù fàáfẹ̀ tí wọn nígbàgbọ́ tí ò burú lára rẹ̀ kàrà náà sí àmàlónà zálìkà zálìkà yàmàlókà sí ìrànmínà sófù ọgẹ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń fi awọ́ sí eléyìí láti bí awọ àtàwọn nǹkan mìíràn ọkọ̀ọ̀lù fi rẹ́pùpù bàáyìr ní ọrùn rànkúmí bàkàrà bàáyìr ṣọ́rọ̀ ń dákọ̀ rànkúmí bẹ̀yìn lana ada owó lẹ́dí káàna mùntẹ́kẹ̀kù ìná ìzìn iná dáka dúró lọ fọ́pá máyìn a ní ìbá sọ mọ́mọ́tò ó di wa ẹgbẹ́ sọ di mọ́mọ́tò làwọ́ sọ ó di láti pè é àkúrẹ́ àmọ́ fi travel wọ́n á pàdé lọ́lọ́dọ̀ sọ nínú yẹn ni ó di wa والله تعالى أعلم فهذا قيد بناء على واقع عندهم ilé wọn sọ wípé pé ràǹkúmí nítorí pé òun ni wọ́n lò lọ́dọ̀ wọn ṣẹlá ń bọ́ mídíà ní sọ̀rọ̀ gbà kíkẹ́ ẹ̀ súnmọ́ ràǹkúmí wọ́n sọ wọn sọ kíkẹ́ ẹ̀ jù máa aláfihàn mi bó ti dákọ̀ kíyèsí mọ́mọ́ tó ó di yẹn ìnà kọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wá fàyàkóònù kàlùtàmfèèlì ní ìjẹbi sampol lẹ́sà bimuhassas ẹgbẹ́ a ah, àkúmìnì kan ni ìsìkàdù nínú àdìs àwọn àǹfààní tó yí wa nù àdìs àkàyè anáwó yẹn bá gé yẹn kàbí yẹn kọ́ọ̀mù an yakuna muraiyan da awalihim ويستفقدهم وينظروا في أهوالهم nítorí aṣíwájú náà jẹjẹ ni kó máa fúra tí gbogbo máa lọ kó máa ma ìṣẹ́ sí àwọn jama rẹ̀ ó di máa wà kẹ́kọ̀ọ́ bàrá ti pé aṣíwájú fúra ara ọ̀ nítorí kó máa tó bá rí máa bẹ́ yẹ kùsù kó ló gbọ́nà fọ́ta ìtàwájú nàmbà 2 annáwó yajibu alayhi ri'ayatihim fi ma tàkàdé ìṣẹ̀rí'à فإذا فعلوا محرما منعهم عنه وإن تهونوا في الواجب حثهم عليه فيجب عليه يعني كاتب واجب قصي ورين لوليه رعايتهم كم جدا وملاني رين بما تقضي الشريعة لون دي الشريعة بلاسة فإذا فعلوا محرما فاس كبسوا حرام منعهم منه يقفوا يقفوا wọ́n yìí dáa àwọn ọ̀nà òfin wájú wọ́n lẹ̀ kọ́lẹ̀ tó máa wík níbi kọjá ọ̀rọ̀ àyàn ó di ẹyin asùsàhùn alẹ́ tó bá wọn níyànjú lórí ẹ̀ ìsopẹ́ ara ọ̀ àfà ìtẹ́sí ọba mu à ń kírun mítì lọ́wọ́ irú mítì wò lẹ́yìn ti ó di dandan nígbà aṣọ máa gbogbo yìí. nọ́mbà three anáwó láyé jíjù à ń ta ẹ̀dùn àṣìyá yẹjẹ manfa'a wa jafa'in mudarra zai fi ya aiki kwato kasu mara hankumi lọ́rùn àwọn kan kààrù kúrò àbílì tí ó fa àǹfààní fún wa àti tí ó ti àbúrúkú fahiyya lè fìdí kazalik ìjọba kò sì rí bẹ́ẹ̀ la shara'an nínú sharia wala qadaran nínú ìfẹ́sí ọmọnìyàn lè an náà shirk torí sí bẹ́ẹ̀ ẹbọ ni wala yulzim an tukuna kalada ke rakba ta yi kwakwanya daya da su mana kumin galaru ne ba lawajul alti yadda kuma yi ba su mawo a wurin ne ba su awon hankumi abi ya tsaye hankumi ba waje ala ukuru kukuya muna ba kudajo ne kukuna ne rakba muna wa no dajo biya su maru ne yana illata sori ta fẹ́ dukkan wuce bí ààbí kàládà náà ni àwọn nǹkan kíkẹ́dẹ̀ wọ́n súnmọ́ra yìí bukán bọ́dẹ̀ àkíríbíjá súnmọ́ ni yà fẹ́ gbàrù bukán láyé òtàr bíjá súnmọ́ ẹsẹ̀ ló súnmọ́ ni ọrùn ló súnmọ́ ni tí máa lọ́wọ́ àti láwọn bíjá ní ilé bá tó ní à ah, tí yẹ máa ti dá ìfún ànẹ́bí sọ pé ọrùn tó wọ́ ẹsẹ̀ ló súnmọ́ àbí òun bẹ̀mú dání ni òun súnmọ́ bí yẹ gan ó di à wípé ó súnmọ́ kọ́lá fẹ́ lò ibi tí kọ́kọ́ ń súnmọ́ súnmọ́ àbí ìfẹ̀sìn ẹniwẹ̀ tí wá súnmọ́ wá gbọ̀kẹ́ tí ó tí ó sèvù rẹ̀ níbi àbúrú tí ẹ̀ fọ́rí fún ọ wà nù bọ́ nìyẹn wallahu ta'ala alam number four أنه يجب على من يستطيع تغيير منكر يد أن يغيره به ní ìlọ́pọ̀ ọ̀rẹ́ yẹn ni gbogbo ẹni lágbára láti kí ìjà burúkú àwọn èèyàn ń ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ kó tí ń yẹ àwọn anúlé àwọn ọmọ ṣe gbè ọ́nà pé àwọn ọmọ yọ́sọ̀ mílẹ̀nù kára ń sọ lọ́wọ́ ìdílágbára wọn oye síkẹ́ ó di wà ní túláàsì ní kò chíyẹ̀ kọ́ọ̀lù gbọ́nà pé iná rúkọ̀ kí ẹmọ pẹ̀fọ̀ gbọ́nà rúkìá wà بل هي إيه عام أريد به خاص بلو ركع على الجنران فيهم كتابين كان أبي بينزي بوكي جو سالي كنيزي أولو سيبه أولو كسوة الفاتحة أوكي كتابين كان أكو أبي أكو كيزو فلاكوي أنا ركع أنا نوتي أوديوا والله تعالى عام لم أعلم هو رقية بغير ما ورد في الشرع هناك كو كتب سريع فرما وما سنتي سريع فرما أما ما ورد في شرعي أما يتقول سريع فرما فليس من الشرك ليس إنه أبو قال صلى الله عليه وسلم في فاتحة الحمد لله تزاد بفاتحة ومن يدرك أنها رقية wọ sàánú tó kí fati àti tẹ̀lé lójú sàn nàbí ìdíta ló fi yí ẹ ẹrúkìá ni pé àdúrà tá a máa ti kí nǹkan sáyẹn yìí almoradu lè rúkà fi àdí máàlám yọrọ lè ṣẹra ètí ṣe dáa sọ́wọ́ yẹn pé ètí ṣe rí ọ̀fọ̀ra má gbogbo máa wí gan bí owó tó wí gan ọ̀tún máa rẹ̀ ó gàngán wí náà ni wọ́n náà wí ó sì wọ́n bàhábà مباحة مباحة مباحة أقول جاء حلال جائز أو مراد ما كان فيه الشرك أو, أو المراد ما كان فيه الشرك أبين تعرف عليهم تنتبه هو عم بني ليلة في ركيع فاني يراو الجواب الثاني السفكري أن الكلام النبي صلى الله عليه وسلم لا يناقل بعضه بعضا طبعا النبي صلى الله عليه وسلم كتاب قرآن كالرقية المشروعة التي ولد فيها شرع جائزة رقية كيها تنكسين كان قد يليت شريعة فراما المشروعة الذي ورد فيها الشرعي جاي. شلاوي كما قلت بسم الله أرقيك من كل شيء يوضيك بكل داعي قال بسم الله أرقيك جبريل سبحانه وكذلك رؤية مباحة رقى سبحانه ìjọ́ التي يلقى بها الإنسان المريض بدعاء من عنده ليس فيه شرك جائز أيضا يلقى ما كفو على ريه بدعاء من عنده أنا أدعو الله فعلا الله في الله يريني لا وغير ذلك وقالوا هدوء يفعل عليك وقالوا بعد النجمة ليس فيه شرك شو السياء بمبي جائزة أيضا إلينا وليه ó di yé wa wallahu ta'ala alam قوله تمائم دون تمائم فترى مؤلف بقوله شيء يولك على الأولاد تكون عين ولن تما سما وما تكلرون او يوم سما كيكلرون كيكي بروك ما باو او دي او ما سبيو او يو كانتا اما مي واسو سما لرون وسو لرون eléyìí tó ń gbogbo wàhíyà mi na ṣe eléyìí wà ní ẹ̀bọ̀ yana ṣáàrì lámẹ́jà aláàsọ́bàn ìtọ́kọ̀ bí ayé eléyìí ṣẹ̀ríà farama kí ẹ máa lò pé èyí fi ń prevent lára àwọn ọmọ فإذا كان الإنسان يلبس أبناءه ملابس سرة أو بالية خوفا من العين كيف بعد أن جاءوا kò wọ́n sọ fáwọn ọmọ rẹ̀ ní aṣọ tó ti gbó ti rán pé káwọn mìíràn àìkí òun fẹ́ kójúkójú wò wà tí wọ́n rí kìnnì ní ìmọ̀ lára àwọn ọmọ yìí tí wọ́n rí ìdẹ̀ lára àwọn ọmọ yìí àwọn èèyàn máa wọ́n wò kú ó bí ẹyin ra áàbà já tó bá ṣẹ̀rí àmù olóòrọ̀ àbúkọ̀fẹ́ kí ní òun fẹ́ kójúkójú wà ọmọ ìjà rẹ̀ àtọ̀ tí wà á kankan láwọn ìfúnni rí fura sí wọn bí ọmọ olówó ni wọn ó náà ní kó fojú sí wọn lára ẹ̀ kó fojú sí wọn lára yóò àdínkù àwọn ọ̀sọ̀ kan tó ti ya lọ́sọ̀ kan ọmọ bọ́síkọ̀rọ̀ ó dà wọn sí ní lọ ó di eyín òrùn ara eléyìí bá mu àfáà ń béèrè béèrè lọ́wọ́ ni àfáà ni ààbà anáwó lẹ́yìn sábà sàfẹ́ eléyìí kò sí burú mbẹ́ ń dọ́gbọ́nù ó di ní ọlọ́mọlọ́mọ yẹn fà lọ ṣe àǹtíkù sí ẹ̀kan máa tára kà ṣe àná ó fi kankan lẹ́nu gbogbo pé ilé ọ̀fọ̀ wa orí fún wa àbí yóò tàbí rúkò fún wa wọ́n kàn bẹ̀rù pé káì tí àwọn yẹn bá múra dáadáa láàrin àwọn ọmọ yòókù àwọn yóò bèèrè ọmọ ta lélẹ́ yìí náà gbogbo àdé tìtìtì yìí ó di ọlọ́wọ́ kó sànù wa wàhálà tààfin òtìmíl eléyìí kíkà rẹ̀ wà ní kíkà yáyìí àbúkọ̀ ibn Qayyim fi Zadul Ma'ad سيدنا عفاوة ابن كيم أسأل كده رتان كني زاد المعاد أن عثمان رأى صديا مليها فقال تسوء نونته ونونته هي التي تخرج من وجهي عندما يلحق صبي كالنكرة ناند دسوء أي صدوه إن عثمان بن عفان رضي الله عنه ọ̀rọ̀ mọ̀kànkan tó múkà dáadáa tó gbogbo ẹ̀yà e ìbá ìtàwọn yóò máa wòlò ṣẹ́dá ọmọrọ̀ ni ṣẹ́dá ọ̀fẹ́ wà ní ẹ̀fìn kankan yíra kankan yíra yanni káwọn káwọn ojú mọ́ba àtúntà ojú káwọn ojú mi bá dúró kù ní. ó di ọ̀rọ̀ ọba kó sànù ọmọdé àwọn dábọ̀bọ̀ wọ́ ọlọ́ọ̀ba. àmàlà ká tó àwọn ẹgbẹ́ lóhun síbẹ̀ náà ni. ولا معنى مقصود tasummu ay sawadu ya katika dudu ila dudu amma lakhattu bisharani haka ya hanka wa hiya awraq min alquran wa undi kuma sumaran ya hanka katika alquran alquran تجمع وتوضع في الجلد هو في سنو هو هو هنكا سنو وندي سنو ورقل سنو بكا wọ́n fi sínú awọ òyòkọ́ tó àríyà wọ́n kàn kàkà sínú ẹ̀ ìbísí ó tí fìdá aláyẹ́dì awọ̀rọ̀kùbátì wọ́n a súnmọ́ kọmọdé lọ́wọ́ àbí kọ́ súnmọ́ ní ọ̀rùn kàfí khilaf bayna ulama àwọn fáàmì ni yọ báàmù àwọn fáàmì kọ báàmù fọ́záhìr àdíìsì ìkọ́sànú àdíìsì ni àná àmàmùnúà wọ́n fẹ́ kama lùkàmà ó di wa wọ́n fẹ́ kama lùkàmà

ويعلقها على السبي واسو ملونه فهذا ما أنه محدث يقول كمين لني يوسف ياسين كمين به فهو إهانة القرآن يعني على القرآن كما يولى لبته يولى لبته وما إلى ذلك أكبركم بالقرآن لأن هذا الصبي ترجع معي سوف يسهل عليه لعابه أمن كان كثيره kọ́lù kọlu gan yẹn ọmọ ìrà dáríkì gbogbo máa yẹ̀rẹ̀ta lótó ìnàjáta àti kíra yẹn kí jẹ̀má ntọ́jẹ́ ẹ̀gbẹ́ ẹ̀rẹ́ kọlu bí hamam wọ́n tọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n a máa kí kàndara àbí lẹ́gbẹ̀ẹ́ هذا كله إهانة للقرآن بإليه ينصبوك القرآن بكثية أقول ọlọ́ọ̀bà mú sáfúrẹ̀ yíò ọlọ́ọ̀bà mójú bẹ́ẹ̀ lọ bàyọ́sà yọ mọ́ yìí ọba gbọ́ndù yìí jòkólò ìdíkàbá jòkólò àwọn ará wa lọ lè kí bí pẹ̀lú jáfàrí alẹ́mù jáfàrí kọ́mọ̀ sáfúrẹ́jì àwọn alájọ jókòó lẹ́yìn ọkọ̀ báyìí ọkọ̀ tó gbé wa lọ ìpínlẹ̀ nìkan alájọ jókòó lẹ́yìn ọkọ̀ yẹn gba yẹn ansat mi rímìtò nẹ bí ti kùránì láti ayọ́kan ti kùránì àtúbà ńgbà tí wọ́n fi bí alọ́kàn àà ẹni ti sùn máa ń dè kẹ́ ìmá ọ̀rọ̀ ayíká lágbọ́ jù ó fi yé yìí pa ó ti lé jù wọ́n ní àkọsí yẹn kan ó ní nǹkan mẹ́ta ló wọ́n sọ gbogbo ṣe fi dá wọ́n náà kọ́ mo lè ṣekú màmá sílẹ̀ gbogbo gbà bẹ́ẹ̀ wọ́n sọ́lẹ̀ ó mo lè mú wọn sọ́lẹ̀ nígbà mí inú máa ti kọ́ ní sọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí bó ni bẹ́ẹ̀ ṣe tí máa ń ké lọ́mọ bẹ́ẹ̀ bí ṣe mo bẹ́ẹ̀ àárín láìjẹ́ pé nẹ́ẹ̀sì kúrán sí nílẹ̀ mo ní méjì ti tó màá kéde màá kéde màá kéde màá kéde mo ti kéde ẹni ó ti yé wa wallahu ta'ala alam àwọn nǹkan báyìí lọ ẹ̀kẹ́ ìmọ̀ ìfura ẹ̀lú bí ti bá sọ fún un àbí àwọn orin tí mo kọ́ sọ kọ́ lọ́wọ́ wa mẹ́ bẹ́ẹ̀ lẹ́bí wa mẹ́ tó wà nù ánsì kìlọ̀ yóò sọ fún un bí ni kìlọ̀ lé gbogbo nǹkan lẹ́ máa múlé ti gbogbo nǹkan máa múlé kọ́ gbogbo tí ó bá kó àbùkù جناسي خذ قضيين نعم وما الاسف أبي أن بعض الناس اتخذوا من العبادات نوعا من التبرك قريبنا يسلان من أن بعض الناس اتخذوا من العبادات نوعا من التبرك فقط وما وكان إنه عبادة إذا يعني؟ كان في والبكة لكني جزء ما يشاهد من أن بعض الناس يمسع ركن يماني ويمسع به وجع سفل وصدره مرسيهاج يقول ماني باين لو عندي كعبة يقول ماني باين فوق ناس يقول يوع قال لا كوي لو إن أجل الأسود بدي برقانه يقول بامو غني لي كيف كيف كيف رايك بيه أبي كيف هوكا كيف كيف هوكا àbí kéèyàn náwó sí lọ́ọ̀kan ìtọ́rọ̀rùn dùn ní kéèyàn náwó sí lọ́ọ̀kan àbí tí wàá ti rú àwọn Buhari tọ́lọ̀ fúláyì káwọn síkẹ́tù wà pẹ̀lú wọn wọ́n lè kí sẹ̀wọ́n ẹ̀rọ lálẹ́ ó di wà so igun kejì ní fọwọ́ kan rárá kò sí nípa pẹ̀lú ẹ̀ igun kẹta òní fọwọ́ kan rárá igun kẹrin ní rúkùn Yamani òní ní Yamani èèyàn máa fọ́ ra in fact anabi muhammad sallam ó ní ní fọ́ọ̀rọ̀ arúgbó yamani báyìí bó sì kàwọn ìṣẹ̀rẹ́ rẹ̀ wọ́n ní fọ́ọ̀rọ̀ arúgbó yamani báyìí wọ́n pé ó dáa jù tọ́rọ̀ bá ní kéèyàn ní òkú yẹ wọ́n lọ sí umura bí hajj kéèyàn súnmọ́ra kaaba ó sì rí pé òun lè máa fi yamani yẹn ó di wa ẹ̀wọ̀n tó wà mẹ́ ọdún òkú tó lè súnmọ́ra kaaba iṣẹ́ ńlá ló ṣe kó tó lè pẹ̀lẹ̀ tí ìdá àwọn èèyàn débi pé ó sùn mara kaba àmọ́ ó rí orí méjì mẹ́ orí aláàkọ́ ni pé ó ráyè láti máa ṣe kọ́ kaba rúkú yẹn máa nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó tún wá ti parí iṣẹ́ rẹ̀ torí sákù tó mọ̀ ti kò yí ń jẹ èyí wá ìdìbì àwọn tó wà ní jìnnàjìnnà ó ti yé wa orí ńlá tó wà pẹ̀lú ẹ̀yìn rúkú yẹn nìyẹn tó wá débẹ̀ wọ́n kì í ká fọ́ ra rẹ̀ ní mẹ́fọ́ lásán ẹfà wọn rìfẹ́ sí ní ẹbí àwọn olùdí fún ọfọ́ra ń mọ̀ fọ́ ìra àyà wọn fọ́ ìra àwọn ọmọ ọlọ́yà ẹ̀kọ́ ọkọ̀ ẹlòmíìra ṣúmọ̀ kìsẹ̀ ẹgbẹ́ ìkọ́kọ̀ fọ́ra kókó ìjẹ́ ni ìfẹ́lómìnà ní chance lórí gbogbo ara ní mo fira ìmọ̀dìmá fún wa ní chance tuntun lọ́wọ́ bàkà kára ìkọjá àná kò nígbà fún yín ó ní ìdíkì yẹn lẹ́ni bí kọ̀kọ̀ fọ́ra mọ́sọ̀rọ̀ lásán ni kọ̀kọ̀ fọ́ra báyìí àsìkò láti gbẹ̀yẹn tí wọ́n níbi rúkú yà níbi níbi anila aswad àwọn akíjà àdúrà tó ń ṣe láti gbẹ̀yẹn rúkú yà máa nìyẹn wọ́n náà lè dẹ̀dẹ̀ ma igun kẹrin ni àyíká ẹ̀kọ́ ni wọ́n ti gbẹ̀yẹn níbi igun aláwọ̀ kó tó ti bẹ̀rẹ̀ àwọn akíjà àdúrà sí rabbana atina fid dunya asibiti wọ́n fẹ́lẹ̀ akẹ́lẹ́tì asibiti náà kí ní azaban náà ọlọ́mọdé àfọ̀rẹ́ yìí wọ́n lọ́ba gbẹ̀yẹn làfáà ń rí bẹ́ẹ̀ sí rúkú wọ́n ti yé wa náà oye annabara nasi yamsa rukun yamani káwọn mílù máa fọ́ra rukun yamani yamsa ní iwájú ẹ̀fíìsì ma fọ́ ẹ̀rọ ojú ọma ó ní ẹ̀bọ̀ mọ̀ ẹ̀lọ́wọ́ ẹ̀bọ̀ mọ̀ ẹ̀lọ́wọ́ ó ma fọ́ra rukun yamani kó ma fi ra lójú ma fi ra láyà ó ní gbà fẹ́yìn tẹ́wà tẹ́wà lẹ́yìn láti kọjá ìfúnra bí àyà rẹ̀ wàhálà ma náà àná ó masu rukun yamani min dábì tabarruk láà abud báyà àwọn wọ̀nyẹn wọn ò gbà pé ẹ̀sìn ní kéèyàn fọ́ra wọ́n mẹ́rin pé alùbáríkà ni wọ́n kà kún ó dé wà fani fa'aza jaalun ilé ìwà ìmàkani ìwà láìmàkani kàtàrà umaru bisil ajar ìdí tó bá rẹ̀ gan ga rukun yamani ajar aswad umaru bin khattab kun bi duk ba so bi akun yani inni a'lamu annaka hajarun sai umaru kun kullu ajar umaru yalla ọlọ́jọ́ yẹn aṣọ ní mọ́mọ́ kúkúta ní ọ̀hún látàdúró wọ̀lá tẹ̀fà olè kúkúla bá ní òsìlìsì ní àǹfààní kankan lawla anni ra'aytu rasulullah sallam yuqbiluka ma qabaltuk tí è bá ṣe tí mo rán mi tó kìí ṣe ìgbàdí kìí ṣe rí olè olè kó olè ṣe lágbàáyé ká òsìyàn tí àdúró kan fọ tí láì ní mo rí àlẹ́ mi tó kìí ṣe ní ìgbàdí kìí ṣe rẹ̀ ó di wa tó wà ní صلى الله على الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته عمر بن الخطاب إنه عفاة طلعا بتبوك والتوحيد عمر بن الخطاب صلى قرأت والله سيعة جزء دعوة الله رأى يفكر يجي ولا بيجي كلوكا يعني أما هو الزمان ولا مسلمين كل وان شيء wọ́n ní igi suluhu òdèbíyà wọ́n sọ pé lakadúrẹ́dì ẹlọ anil mu'minina izi báyìí náà kẹta àti ṣẹ́jára igi tí wọ́n dúró látàrí dúró lábẹ́rẹ́ ní ọdún ah, àá ah, igi wọ́n mẹ́ta wọn nìkan ẹlẹ́wù kò ẹlẹ́wù kí ẹ kò wọ́n ó gbé ẹgbẹ́ gbà igi dáṣẹ́ láti ní kẹta lábẹ́ bògì lábẹ́ sọ di nǹkan ó di ẹwà wallahu ta'ala alam ilé mi yóò wá gbogbo ògbà ìsìlámù ẹ̀sìn mọ́ni ó wà sóòpì ọgbogbo tó bá rújú kéde ara islam ni ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba sànù àjáde fi islam tó mọ́ kálí bàjẹ́ yàtọ̀ kíámà subhanaka allahumma bi amdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa alaykum assalam billah Thank you. gbogbo èyí tó bá ti bìtùmọ̀ àfọ́ ni agidi ni àtàmà ńpàtàmà irun pé lẹ́yìn omi ó ní kí ẹ̀ka ń kọ̀wé bí lómi ni ọ̀ ń sọ̀rọ̀ kankan indirectly sí ẹlòmíì ni ó di yẹn wọ́n ti wí ọmọ sọ pé kíní kan wọ́n ti wí òun náà ti máa pé òun ló ń bá wí eléyìí òun pàtàmà ni àmọ́ ògèdè àti ọ̀fọ̀ ọmọ ìyá kan náà ni wọ́n ọmọ sọ àwọn bí àwọn ẹgbẹ́ wọn sọ pé ìtàkùn gbọ́lọ́gbọ́gbọ́ kí gbọ́gbọ́ ibi ká fífi gbàlọ́ gbàgbà ó máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wípé àwọn nǹkan tó bá bèrè ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ wọn ọmọ àmọ́ mo lọ́wọ́ bá ẹ̀kọ́ máa kà ní ọmọ ẹ̀dá fún lọ́láfíà kò lọ àwọn olùbẹ̀rẹ̀ olùfọ́lá kò lọ àwọn olùbẹ̀rẹ̀ ilé onítùmọ̀ òun náà ń ṣe kankan ní àyè ó di wallahu ta'ala alam na'am. wa alaikum salaam dila. So, what tó mú wà pé á tẹ̀lé láti wà ní club ọ̀pọ̀ ìgbà ló padà fún ẹni yẹn ó lè owó mi wá sí ìlú fún ọlọ́kùnrin ní ọlọ́kùnrin òmùgbé tẹ̀lé ẹ̀rọ ní ààrẹ rẹ̀ jùlọ. àwọn ẹ̀rọ ayẹ ẹ̀rọ ayẹ gan-an ẹ̀rọ ti sọ̀rọ̀ pa wọn pé man lam yada qawla zuru wal amal bihi وليس بالله عادة أن يدع طعامه وشرابه أن يقبل في رولي قالوا الزور في رولي جمعهم ní ọkọ̀ wala amàlù bí àti fi ránṣẹ́ olowo bukata mi fi lẹ́ ọlọ́wọ́ mi tó fi man lam yẹ́dà àkàwọ̀lọ̀ zọ̀rọ̀ kàwọ̀lọ̀ zọ̀rọ̀ ẹni bá ní fi ránṣẹ́ kalẹ̀ wọ́la amàlù bí àti fi pẹ̀lú ẹ̀ pẹ̀lẹ́ ìṣù lẹ́ an yẹ́dà àtọ̀ àmà sharaba kó fún tẹ́lẹ̀ kó kó máa dé oúnjẹ rẹ̀ kó máa mú وعليكم السلام الله وبركاته نعم كان الباب وانو يجي باسماعيلي هو مكعبان قال كده بقى في التواف قال بقى بيجي مكعبا كان بقى بقى بقى انا فاهم كان بقى كان التواف كباب بقى ايه في التواف التواف وايدي باسماعيلي يا ما ẹni bá wọ bẹ̀yẹ bí ẹ ṣe wọ lù kábà ni ó di wà so ọlá ń bẹ ń bẹ kí wọ́n kí ẹ wọ bẹ̀ kí ìyẹn lẹ́fìlà méjì ń bẹ ó di yé wa aláńlá ni ilé ìwọ àánú ọlọ́ọ̀ba tó wà pẹ̀lú Islam Islam ti yá ejù ẹ̀rí pé àwọn ètò yẹn ìtọ́lọ́ ni ṣáà pé nù kábà làwọn èèyàn máa wọ̀ tí wọ́n sẹ̀ kó wọ́n para wọn ẹ wo bẹ̀yẹn lásán ẹsẹ̀ wọlé ẹsẹ̀ jáde ẹ wo struggling ẹsẹ̀ ẹgbọ́n yẹn máa ti fúnra wọn ibi wá mẹ́gbẹ̀ àti àti nígbàmẹ́ta méjì yẹn gbà mí wàhálà ni kágbénu kàrà tí wọ́n á kọ́ tí wọ́n sí ìpa ní máa wọ̀ kó yẹ jáde káàì àwọn ó di àmúlọ́wọ́ bá sí sọ́ọ́kí tẹ́tẹ́ làwọn àgbà anabi muhammed sallam musa aisha radiyallahu anha ó ń tẹ́ bá ti pé àwọn èèyàn rẹ̀ sì gbẹ̀gọ́ ni ìgbàwó kàá máa ìgbàgbẹ̀ máa pẹ̀lú idris ismail pàtó àmọ́lọ́mọdé òfìsì obìnrin ká fi káfílẹ̀ láwọn ó ní yé bó lè rí nìyẹn wọlá o àti ìgbàmí gan lọ́wọ́ bá ṣe nǹkan tó dáa wọ́n bá rí pé àwọn yóò ti ẹ̀ bọ́ ó fi ilẹ̀ ó ní yé àbẹ́bí ní sẹ́lẹ̀ tí bá rí pé àwọn yóò ti bí bọ́ ni wọ́n rí pé káà ìsìnárìó yìí kọ́ bá àwọn yóò ti bá gbọ́ àwọn kan bí filẹ̀ filẹ̀ ẹ̀ fò àsìkò rẹ̀ sì tún un kí lásìkò rẹ̀ bá tó ọlọ́run mú àbọ̀yàwó ó di wa níwọ̀n gbà tí nǹkan ẹ̀bọ́ ti ti bọ̀ ó di yíwa wallahu ta'ala alam naam wa alaikum salam dùnà naam naam naam ara o ọwọ́ àbùn kan tí a yù fa ọlọ́pẹ́ lè díẹ̀ ẹni tó bá ṣe tamato ẹ̀mẹ́jì ní òsì ẹni bá ṣe iran àbí ìfọ́ra ẹ̀kọ́ ní odi ẹlọ́dì tí bá tó bá ṣe ọmúra náà kọ́ ó sì sáyò tí ọmúra nù tó bá di ẹ̀wà tó sì pẹ́ hajj tó sì fi hajj ẹ̀mẹ́jì ni kíláńtẹ́ wọ́n ní kọ́lẹ̀ ìfúrádì ló sí wọ́n ti sílẹ̀ kan parí náà nù lẹ́gbẹ̀ẹ́ tó pẹ́ kọ̀mbáìn ló sí kẹwàá ló sí ó ti parí náà nù tàbá wọ̀ dá tàwáfù nìkan tàwáfù ó sì sáyò mẹ́ ó bí wa ẹ̀rẹ́ lómi ń bẹ̀ ọmọ ti tọ́wọ́ fún báyìí ó kí ṣááyù náà ni ara ẹ̀ náà ni ẹni mọ̀ sáré mi ṣááyù báyìí gbogbo ayé ni yáàlù àwọn èèyàn ti sí nǹkan bẹ̀ àwọn ará afẹ́rẹ́ Pakistan ọ̀pọ̀ kan bẹ̀ ọlọ́run tí wọ́n ti wó oríṣi ọ̀pọ̀ yẹn bí ayé kiri báyìí sí bàbá ìwọ̀n wọn kù nípa ìfọwọ́ra nípa ìfọwọ́ra ọ̀pọ̀ yẹn gbogbo àwọn kó yòókù wọ́n sì funfun bí ṣúgà náà ni àmọ́ kò sí wọ́n fọ́ra wọ́n á bèèrè kíkí wọ́n fọ́ra sí wọ́n ni wọ́n ni wọ́n pé òun ni wọ́n so ìbá kátàlígù lọ sí ayọ̀ mìíràn ara ìwọ́n so mọ́ àlùbáríkà kò ní ká òkú yìí bẹ́ẹ̀ kò ó dà nù kàmà ní àjò inú àánì ni àti ní àjò ó haram a àwọn èèyàn ló máa ń wà lùbẹ́rẹ́tà kò sí lè wà lọ níjọ́un àwọn gbẹ́gbẹ́ ló máa lu jìbìtì wọ́n àlè àwọn dìbìnù tó tóbi yẹn mẹ́jìlẹ̀ tó gbọ́n tó ibà yẹn wọ́n ni àtàmàrà min hadikati muhammadin sallallahu alaihi wasallam àtàmàrà mubarak àtàmàrà min hadikati wọ́n ni dẹ́bìnù okùn ànẹ́bìn sallallahu alaihi wasallam okùn ànẹ́bìn 1440 years ago mímọ̀ ara ẹyọkọ̀ọ̀kan tí tẹ́ rí àrùn ẹyọkọ̀ọ̀kan tí tẹ́ rí ìsìláwò yẹn ní sẹ́lẹ̀mì sẹ́lẹ̀m wọ́n sì máa rà kẹ́ ha nínú oko anabi sallallahu alaihi wa sallam tó láyé wani atamar min hadikati rasulu lallahi sallallahu alaihi wa sallam atamar mubarak atamar mubarak la ilaha illallah àwọn yẹn máa kuma tán kala an yantahi kuma fẹ́ tán o kuma fẹ́ tán o kala an yantahi ní mo ato láì rí nígbà wẹ́rẹ́ méjì ní ara ọ ẹ̀sìn ọ̀kẹ́ mi kíta fún ọ kíta gbogbo sára méjì ẹni àwọn olùbí ò ní yọ nífa ó ti kọ́ níbi ìṣẹ̀lẹ̀ kálọ́ ti gbàgbé yóò bí ọ̀sẹ̀ bí ìṣẹ̀lẹ̀ àmọ́ gbogbo mọ̀ níbi ìdìdì rú ó fún bá lóko níbi wàhálà àkọ́ di yàrá báyà náà ti mo yin dókítà àwọn èèyàn á ah, wọ́n fún ọkọ̀ níbi ìdìdì rú ó ní fotokọ́pì ó kọ́ níbi ìṣẹ̀lẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ mọ́kànlá àtàwọn ọmọ rẹ̀ méje ọ̀tàn àzọwájú wà ọ̀làdọ̀ tí wọ́n ń ta bí fifty fifty naira kọ́ àti ìkíni ẹ̀fọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìkíni kùdìdì kan gbúra gbogbo sì tẹ́ níbi kan náà ọtí wọ́n ti lọ ẹ̀ka níbi tẹ́ bí twenty tó ti gbogbo bọ̀ wá wọ́n bá fẹ́ ṣe ríìmù kan ó wà kààlà àmúti kọ́ rí owó lára rèèyàn ìgbà ẹ̀ five naira tí wọ́n ṣe photocopy wọ́n dẹ̀ fi eight hundred lọ́wọ́ bá nu ríbu kọ̀ọ̀kan sixty fifty naira lọ́ra níta ọmọ ànẹ́bì ọmọ ànẹ́bì ìyàwó ànẹ́bì àwọn yẹn nífẹ̀ẹ́ ànẹ́bì dojú ẹ̀ tẹ́gbà jùlọ Yorùbá ọ̀ọ́ àmọ́ bí a mú sunu ànẹ́bì lo oní wàhálà ọlọ́run wa kú sànù wa naam. wa alaikum salaam billah. náà bẹ́ẹ̀ni nígbà táwọn aráàlú ọ̀bá ti tẹ̀kọ́ mẹ́rin tí wọ́n bá ń lọ sí bọ́lá oní ìgbàlódé fún àwọn ìlú ìgbàlódé ilé ìròyìn tó ń tẹ̀lé àpàrà. Ṣé ọ̀sẹ̀ kan wọ́n sẹ́yà lè ká wọn wí ni? Àwọn òkúta àwọn fẹ́ gbé wọn wí àwọn ó change. Àfẹ́ ẹ̀ṣọ́ burú ń bẹ̀, ìwà ni ọba ọba ìdá ìjìmá. Ṣé tí wọ́n kà kú sínú mi? Ó de àti ní àti ram bá tí àfikọ́ tẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ni ó di wa ẹ wo àdìsí mo máa sọ àti mo ti ní sèk àdìsí pé àwọn mẹ́ta àwọn òye rí àánú ọlọ́run rọmọdán àti àwọn mẹ́rin àdìsí àkókò àná nígbà mo wá ka ìmọ̀ àríkú mẹ́rin àti àwọn mẹ́rin àdìsí mi ò ní àná ọlọ́ba ẹni tó bí ẹni bínú sí ẹni tó ń hùwà ẹ̀ṣẹ̀ káwájú ẹni tó mutí tuntun yónú rọmọdán. أين قاطع الراهن بدأ ìkọ̀ẹ̀bí ẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́rin ni àwọn tó ń bára wọn jà níjà àbòbò pápọ̀bò òkùnlẹ́sẹ̀ mi è fi àdára fi káàkiri rán àyánà mo fẹ́ lo àdísì níbi ó gbàgbé mẹ́wàá gbẹ̀yìn lábẹ́ bọ́ sí mi sí o bó wá rí pé káàtì ìran wà mẹ́ ọ̀rọ̀ àti kéèyàn káàtì ìran kéèyàn já okùn ẹbí ẹlòmí ọlọ́mọ tẹ̀lé rẹ̀ kẹjọ kẹjọ jẹ́ ìkẹjọ sípàrà yín kẹjọ ọmọ jẹjà ó ní ẹyìn wallahu ta'ala alam náà wa alaikum salam Thank you báyìí ní ìtìkà náà kọ́lá ní àrẹ pé ìtìkà náà bẹ́ẹ̀ lè kó arún máa sí wákàtí kan wákàtí kan náà ló máa sí ìtìkà náà ni ó di wà ìtìkà náà ni lẹ́yìn náà títọ́ wà fún pọ̀ wà lọ́wọ́ wọn tó pẹ́ ẹ̀sán báyìí lọ́wọ́ fún àmọ́ lọ́wọ́ wà lọ́wọ́ bó ti fara sí ìgbádà tó ẹni tó lọ ìtìkà tọ́rọ Buhari ní wọ́n discuss kọ́lá tá àbí ru abẹ́rẹ́ bàbáni nígbà ló wà ní ìdíkàf ìyá ìdíjìmọ̀ fún lọ́jà ẹni ètò wà ń bí ọkọ̀ ọ̀fẹ́ yé ẹ̀ńtà mọ̀ ní kẹta fún àwọn ìdíkàf rẹ̀ níjọ́ máa wínú àní ẹ̀gbọ́n ni àbí wọ́n fẹ́ sọ ní ibú ni ẹ̀rẹ́ ọwà ní ìdíkàf kéjà ẹ̀ẹ́ ọwà ní ìdíkàf ẹ̀bẹ́ àwọn ní ẹjọ́ wà ń sálẹ̀ yẹ ìsẹ́mẹ́lẹ̀ alẹ́ kọ̀ọ̀kan ọgbà kan lọ yánà ilẹ̀ ìdíkàbí àk ibi tí wọ́n ń dàgbẹ̀ wọn lọ́la ti fi fẹ́ kọjú tí ọjọ́ wà ní tọ́wà ní ìdíkàbí lọ ìjọba wí nínú ìdíkàbí nù ìtumọ̀ sí pé àbí wọ́n fẹ́ sórí ìbú ni ọmọ rẹ̀ kẹ́rì àk ó ti wà ó wà lọ́wọ́ bá ti fi ara ti jẹ́sẹ̀ ní ìdíkàbí lójú lọ́la lọ́la tí wọ́n láwù tá a làálà náà. ó ní ìrọ̀lá ìtọ́jú

àtàyè ẹ̀rọ kú owó kan nílẹ̀ dáná gbàgbà ẹ̀rọ ọ̀gbìn níta tó lè gbé ní màmá òun èyí tó kú kó àlẹ́ ẹ̀yìn. wàhálà ló kú bá wọn ni. wàhálà wọn tí wọ́n ní tó lọ́gbìn tó kọ́ àtọ́láìtì wọ́n gbé àti òun ṣe màmá lójú rẹ̀ yẹn ọ̀rẹ́ ni ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọba ó ṣẹlẹ̀ ọ̀ṣẹ̀ rẹ̀ ṣẹlẹ̀ ọ̀ṣẹ̀ màmá rẹ̀ àná mi mi lè màmá tí wàá di kúkú lè àfọ̀jì mà kúlíà ìbáradì ẹ̀ náà àfẹ́fọ́ ọ̀la àǹfùsùlùmí. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا أن ولهم كل يوم كم يسري لا أسرفه أنا توبى لجاء لنوي أنا توبى لجاء أنا فأما روي كسرة كفوة كسرة يميوتيني كفراني àmọ́ ọkàn mi sọ pé kọ́lá bí nǹkan burú jùlọ lọ́wọ́ fún ẹ̀jẹ̀ wọ́n ní alákùnrin kan aṣọ òkú ní máa jí aṣọ àwọn òkú ní máa lọ jí ṣẹ́gbẹ́ ọ̀ kí láwọn ìlọ́jà rẹ̀ arákùnrin àwọn ibi òsì ìjọba ní ọ̀sán yíò máa rí gbogbo ìgbò mo dídé o kí láwọn kan ní wò mí pé mo ti lè mo ti gbọ́lọ́nà àfáà ni mo ti kí àwọn àmì ó dé kí láwọn ìlọ́jà rẹ̀ arákùnrin àti ìkú ní máa jí bá lọ tó bá ti ẹ̀wọ̀n kúta yóò lọ ní gbogbo ìpadà yóò wá yóò yóò aṣọ yìí lọ níta ó lé ti ẹnu ọ wá lè hu òkú ní kájọ kan ó wá rí kó máa bèrè nípa ó máa bèrè yáàyè ó sọ wọn tó ká sọ̀rọ̀ ẹ̀kan wọn tó bá bá àti ìbàjẹ́ ó bó pín ẹ̀sìn ìbàjẹ́ nígbà tó wá ti gbogbo lẹ́yìn sàn ó wá máa lọ ó wá òkú yẹn wá yọ sí yóò rùn bá arákùnrin àwọn èèyàn bò mí ní àṣírí gbogbo mi sínú kòtò ọjọ́ méjìká wọ́n fàṣẹ gbòmí là ọtún mi sí o wọ́n wẹ̀ mí kókó nu ẹ̀gbin sídà ẹ̀gbin sí mi ní dára tó o bá wá ṣe gbogbo tí o ṣe fún mi láì dá ìpadà kí ni iye yọ sí ọ ìbájú lára ìbájá ìbá lọ bí òkú yẹn ló bá wẹ̀ ló bá fi aṣọ sí ní náírà bùdà ló bá ń padà wá gbogbo nǹkan ló gbà omi ìwà bàjẹ́ àwọn alùpàdé ní ọlọ́run bá sáwọn jọlù gbà báyìí báyìí báyìí báyìí báyìí ló ń sọ lábìlì ẹ́ ọ̀sán kan báyìí wò ìgbà ló dákun ó bá pé ń lù ń jà yìí kí ibi ni ọlọ́mọ àtìlẹ̀ sí ọ ó bá ara ẹni gan tó bá sọ̀rọ̀ máa lọ ó lè dáforíjì ó lè dáforíjì máa lọ arákùnrin wa lọ ọ bẹ̀rẹ̀ sí sunkún bẹ̀rẹ̀ sí sunkún bẹ̀rẹ̀ sí sunkún ọ̀tọ́ bára bí ọlọ́wọ́ bá lẹ́yìn zoro ni ìgbà tí ó wá fi jẹ́ sí magrib ọlọ́wọ́ wá sí wá rí láàrin after bára bí ọlọ́wọ́ bá kọ́ lè wá arákùnrin ọlọ́wọ́ bá yóò fi rèjì kúnná láàyè fúru tó ń jẹ nìyà àbí àyà ni wọ́n ti yẹn wá wọ́n fi mú tàn yẹn wá ọlọ́wọ́ kò sẹ́dẹ̀ẹ́dì yẹn kẹ́ tọ́lọ́ kò fọ́ yẹn ẹ̀ pé arákùnrin tó ṣe gbọ́ ayé ẹ̀kọ́ ni. mo ní ààrẹ sí ilé sóòfò ẹsẹ̀ ìgbà tó mọ́ sọ fún abdulatif mo ní àbíkọ̀lù ọlọ́run sí ìgbàlù tẹ̀sí àjọ náà aláàjì dáwà ń bẹ̀ nígbà mo èmi mo sọ fún mi àbíkọ̀lù ọlọ́ọ̀bà buhari kò fi dáàmù ẹ̀bùn mọ́ ń fi ṣe dáàmù ẹ̀gán pé ó lọ sí múra láti bẹ̀rẹ̀ àpẹẹrẹ pé àwọn ìgbàgbọ́sí dáadáa lánàá mo wo lectures tí wọ́n ti ka inauguration uh, country àti àwọn ọ̀rọ̀ ṣe ìṣirò àlè ìṣirò àwọn àdìbà university ní wọ́n kò sí lecture yẹn very nice kí ẹ fi lè fi kéde inú àjọyọ̀ jìbìtì fún ni wọ́n àti ìdàfẹ́ kí wọ́n á ti fún wa ó ìdíyà ìjù ìdíyà àfẹ́ àdáadáa lásán yìí wọ́n fi wá pé àwọn wọ̀nyí ó bá súnmọ́ olóògùn ọlọ́run kan ọjà insha Allah subhanahu wa ta'ala ó di wa àwọn alọ́bẹ̀ ẹnìkan máa ń jẹ́ gbogbo adé ti ṣe àyè ti pé ọlọ́ sí múra nǹkan gbogbo ọ̀run àríyá múra ọ̀run ẹlẹ́gbẹ́ òkè ní yorùbá ní ọjà dáì ní ìgbàlẹ́ mú ni ó di ọjọ́ ọ̀rọ̀ tuntun jọ́ alájí náà nìkan gbọ́ o ní fúlà mi o. rárá èyí máa tẹ́wọ́ sókè kí ni wọ́n ti sókè kí nǹkan méjì bọ̀rọ̀ àwọn kí n àtẹ́wọ́ tó kí ẹ̀dọ̀ fún kí n máa wò kí ọ̀tẹ́wọ́ tó wò kí nígbà tí báyìí ọlọ́run sàánú mi ọmọdé tí mi ó di ọtí tó sẹ́nu ọmọdé wá nígbà yìí. sábà mi ń tẹ̀lé rákà méjì báwo. ẹ̀hán tó. ẹ̀hán tó demuwa kuma daga tawa kuma wikisabul wikir a bin shi a wikir yana kuma ya tarawa wa laika nan eh, kudin kuma ya tarawa kuma kuma ya tarawa wa laika nan lodi wa wa alaikum salam billah aṣọ hmm. sábúlẹ̀ kan bẹ̀rẹ̀ mìíràn tọ̀bí mi ẹ̀rọ ayé ìṣẹ́kí láti sórí mi fáàni rúra kan wọ́n rúra tó wáyé báyìí nínú àánú ọlọ́ọ̀bá sọ́hún tààlá ó ní kẹ́lìmọ̀ mẹ́ẹ̀bí fún bàbẹ́ àwọn yòókù ọlọ́mọ mẹ́fà ọlọ́mọ méje wọ́n á pín ilé fún wa ilé yẹn àbọ̀ six bedroom six fún amẹ́ five kọ̀ọ̀kan bí six bedroom six bedroom flat ni wọ́n á fún náà two bedroom flat òun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wọ́n ń gbé bẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ so àwọn nínú àwọn ọmọ bàbá rẹ̀ yòókù wọ́n á ta flat tí wọ́n fún ọ̀kan tí yóò sí nílẹ̀ mẹ́ta flat tí wọ́n fún ọ̀kan gbẹ̀rẹ̀ yìí wọ́n á níbi tó ń gbé òun kọ́lé wọ́n á ta flat fún rí ọ̀kan nínú àwọn ọmọ bàbá yẹn tó nàgbà wọn bínú rẹ̀ gan so wọ́n á rò nǹkan kókó ló ti tó gbọ́ òwò sínú ilé yẹn kẹta ohun gẹ́gẹ́ bí ìyá dáa ó lè bá wúlò fún gbogbo àwọn tó gbà nínú wà nínú ilé yẹn ó lè tún fásitì ti ṣe ọmọ ìrànlá rẹ̀ àmọ́ ní orin àmì òfin kókó lẹ̀ bí tó ń bá yàgò sí fún mi ó lè fún ọmọ mi ẹ̀yìn mi jẹ akọ́kọ́ tàbí yìí ni òye táwọn yorùbá mọ̀ ẹ̀ bá wà láàrin àwọn ọmọ nípa àwọn aráàlú gbòòyìn yìí tó fura bí wọn pé àwọn eléyìí wọn lè sọ ọmọ méjì àwọn ọmọ dalí náà ní ti gbẹdúmọ yìí ẹbí fa káwọn ọmọ yẹn tiẹ̀ ní tìlá sani bí inú wọn lè fún ọ ní kàdíẹ ọ di ẹsẹ ọ lẹ́yìn kò sábúrú náà káwọn fòtò bí ẹ̀yìn náà ló ń sọ àfọlọ yìí wá. dada wọn ni eléyìí dáa kí ẹ máa ṣe àwọn tó bá ń dọ́jú ní ẹ̀kọ́ kan náà kò sábúrú mẹ́ ọ di ẹ̀yìn. والله تعالى أعلم نعم نعم Thank you. لا tó wọ́n ń sọ̀rọ̀ lórí jama pẹ̀lú jama owó ní option tí wọ́n bá ti ń kápárí ọmọ sí فإذا كبر الإيمان فكبره وإذا كبر الإمام فكبره فاو يمكن فاو تعقيب ثم بعد تكنيكا قالت لي باي حتى اللي بتجي مجلولي من كده كما مقولة سمع الله والمنعمدة عدوه قال الله أكبر خمس خلاص سجود ọkọ̀ máa tẹ̀lé ìwé ìmáàmù rárá o ọdún kúrò ìmáàmù kalẹ̀ náà àdúgbò wà rí ìmáàmù gbogbo ráwòye Allahu akbar gbogbo ráwòye kótó gbéra ń tiẹ̀ nígbà bá rúkú bá rúkú ìtàn ló tún máa rúkú ìgbé ń rúkú lọ́wọ́ náà máa bá rúkú ní sùjú bá máa bá ti sùjú dára o ó di wa ní àmọ́tò máa ń dáhùn kí wọ́n ti wọlé lè kíkó wọ́n wẹ́ اغفر لي وارحمني واعذني واعافني وارزقني واجبرني وما انت لو امام وسجود وليد النبي عبد الله كعب اسمع عليه ارعب عليه امام كل ما يجلس عليه امام ودي تبي امام عثمان يقول امام لا من فرقان ما ريان فاني ما ادرايس ودي كما بان كل سجود يقول لا دعك كذا ما تسجد كل سجود بابا دعوة كي بابا كبدي ó yí ẹ̀mú lè ní ìwọ́n láwùjọ láàrin.